إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فمن أعظم الأمور والاعتقادات الإسلامية الثابتة التي أنكرها الكفار وشددوا في إنكارهم له هو يوم البعث ويوم النشور واليوم الموعود قال الله تعالى في سورة النبأ عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم بين الله سبحانه وتعالى استدلالات كثيرة على جبروته وقدرته العظيم وقدرته العظيمة على أنه قادر على أن يبعث الموتى فقال سبحانه وتعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا فأورد تسع أمور كبيرة عظيمة لا يستطيعها لا ليس له قدرة عليها إلا الله سبحانه وتعالى ثم قال إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حبيبا وبصاقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ثم من شان القرآن العظيم أن يقرن في موعظته الكفار والمؤمنين إما أن يذكر الكفار أولا ثم يعقبه بالمؤمنين أو يذكر أو أو يذكر المؤمنين أولا ثم يعقب بالكفار تعليما للمسلمين وتعليما للمؤمنين على وجوب الجمع بين الإنذار والتحريف وبين الجنة والنار وبين تحريص الناس على الخير وتخويفهم عن الشر قال الله تعالى بعد أن ذكر الكفار وما يلحقهم من العقاب فقال سبحانه إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا أدكن يا دولم الله باتي tí ọpẹ́ tọ́ sí àgbà yìí pé kò sí ẹnì kankan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àfi ọlọ́ọ̀bá nìkan ẹrúsìn rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ní kí ọlọ́ọ̀bá kí ọ tẹ kí ọ gẹ́ àti àwọn ará nílé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó wá jọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ gbéǹde kọlọ́jẹ́ ajé wà nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àdìọ́fẹ́ Islam tọ́fẹsẹ̀ nílẹ̀ tọ́lálà fi àtẹ́rí wà fún Qur'an àti hadith anabi sallallahu alayhi wa sallam tó sì jẹ́ wípé àwọn káàkiri ọjọ́ nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ tako tí wọ́n gbógun tì í tọ́jú àwọn lẹ́nu tí wọ́n rí pé nǹkan yìí kọ̀bá làákẹ́ ìtàwọn mú òun náà ní ọ̀rọ̀ nípa ọjọ́ àjíǹde torí ẹ lọ sí ẹ pé tipátipá lẹ́yìn rí àwọn sóra kan tó yẹ ní sọ̀rọ̀ kan ọjọ́ àjíǹde ìwọ̀nba díẹ̀ ni nínú àwọn sóra Kùránì àwọn míì sọ yìí pé mọ́kànlá ni nínú one hundred and fourteen ti bẹnu Kùránì tí túmọ̀ sí pé àwọn sóra tó sọ ń kọ ọjọ́ àjíǹde ó lé ní ọgọ́rùn kan tí ó tọ́jẹ́ gbogbo ọgbà ìmọ̀ mẹ́nu bá ọjọ́ àjíǹde nígbà ọjọ́ pé nǹkan ìmọ̀ ni kápé èèyàn tó kú tó ti kẹfún tó ti jẹrà àbẹ́ńtà àfojúrí tó ti kú tipẹ́tipẹ́ kátó wá tó náà bàlẹ̀ kẹ́ ọ̀la yóò gbé dìde padà nǹkan ìmọ̀ ni nǹkan ìyanu ni ṣùgbọ́n ìsìláàmù mú wá bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀sìn tó ṣáájú náà mú wá ó fẹ́ ká ní àjẹ́ ọkàn pa rẹ̀ ṣùgbọ́n àwọn káàfin ní mẹ́kà àti àwọn kẹfẹ́ ní gómìnà wọ́n gbogbo tí wọ́n ọ̀fẹ́ tí a ní ìgbàgbọ́ sí torí pé nínú ìgbàgbọ́ tí wọ́n ní pé gbogbo táwọn bá ti gbé pé ń lé ayé táwọn bá fi kú báyìí ọ̀tán náà nù kò sájìǹde mọ́ kò sẹ́sàn mọ́ ìtí á sì ń fẹ́ nu nítòsí pé wọ́n nìyẹn torí báwọn náà mọ̀ yìí pé ìwà burúkú tí ọ̀yọ́ ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá ń ná làwọn ń lórí yẹ̀fẹ́ ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá ọwọ́ akú ọ̀rọ̀ lórí ọjọ́ àdínde yẹn ọ̀sọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn súra nínú ẹ̀ ní súratul Qiyamah wà bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀ òun náà ni súratul Naba tọ́yẹ́ pé ọ̀rọ̀ ń fa àdínde ìlọ́lọ́run fi bẹ̀rẹ̀ títí títí tó fi parí ẹ̀ ọlọ́run ní amma yatasa'alun ẹ̀bí ìrọ̀wọ́ àwọn káàbìrì yẹn kí ni wọ́n béèrè ń pa rẹ̀ náà torí gbàtà ní sọ̀tàlà ọkọ̀ àbújá ìlara ọkọ̀ alábọ̀ ọwọ́ àlọ́ wo sàárì ìkàtí fcc tó ti pẹ́ tí egbò tó ti mọ̀ tó egbò rẹ̀ ó ti kẹfún ọwọ́ lọ ọwọ́ àníwò wu ọwọ́ amúnú egbò tó wà ń ó sì lọ síwájú ànábì sallallahu alaihi wasallam ó sì fọwọ́ tẹ̀ sísì irun sísì irun ó lẹ̀ sí òkú díẹ̀ lọ ó ní àtẹ́sírùmù ànàrọ̀ bá kàlí ìyá àdá ó sì ní ilé nìkan ọlọ́run ọba rẹ̀ yóò di eléjìlè ẹ̀wọ̀n tuntun bí ọlọ́run ọlọ́run wá fèsì padà nínú àwọn àyà oríṣiríṣi nínú Qur'an nínú ẹ̀ náà lè tọ́ wà ní ọwọ́ ìparí suratu suratu suratu Yasin ọlọ́run bá fi pèsè fún bẹ́ẹ̀ náà ní eléyìí náà ètò agbára tẹ̀sán àdúgbò àwọn káàkiri ìdílé tí wọ́n lè mọ̀ náà tí wọ́n fi wá ń béèrè nípa ọ̀rọ̀ àjíǹde tó fi ń jà wọ́n lẹ́nu pé ah sọ́nà ó sì ṣe sọ́nà ó sì ṣe tí ó sì gbẹ́ dàbílẹ̀ ọlọ́ba tó tó alẹ́ nínú rẹ̀ làbí ọ̀rọ̀ ńlá ìwò ńlá ni wọ́n ń béèrè nípa rẹ̀ alẹ́bí ìhóòrò fi ihe mọ̀tẹ́lẹ̀ òòrùn èyí tó ti pé àwọn gangan ẹnu wọn kò sí inú pé yóò nígbàgbọ́ sọ́jọ́ gbígbà ìyáàmù àbí kó nígbàgbọ́ yìí pé ọmọ sí é ti kọ́ ṣẹlẹ̀ àbí ọmọ sí é ti kọ́ mọ́ ṣẹlẹ̀ èèyàn méjì táwọn rí nù ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta òun wá ní pé kò ní kò ní ṣẹlẹ̀ ẹ ń bá ń sọ̀rọ̀ òyìn ọkàn ọkàn ọkàn jẹnu rẹ̀ yàrá ẹ̀ ń tí ọmọ tí ó ṣẹlẹ̀ tó ń lẹ́yìn ìṣẹ́jú kan So lè sọ pé ọ́ dáhùn lójú kọ́ lóhùn lè jẹ́gà dìde tó lè sọ pé ọ́ dáhùn lójú pípẹ́ ẹ̀dá òtún ní dìde padà ìran èèyàn méjì tẹ́ ẹ̀ mọ̀ rí náà nìyẹn ìran àkọ́kọ́ ẹni tó nígbàgbọ́ sínú náà ni mú mi ní òdodo tọ́gbà àwọn àdínẹ́bí ọlọ́run gbọ́ tó ti gbogbo àdínẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tọ́gbà àjọ ìran ẹlẹ́ẹ̀kejì ẹtí ọmọ ti ìmẹ́jì rí pé òun ò nígbàgbọ́ sí ayé yọmọ sọ́lẹ́nu ṣùgbọ́n yóò tún máa tún kùn wò wípé tọ́ba lọ ṣẹlẹ̀ wàhálà máa jùmọ̀ nù ọmọ ṣe é ṣe kíkiri ní ọmọ ṣẹlẹ̀ tó tọ̀ so ọlọ́run sọ pé bá ní ní sáánù aláàánà ìhì ìbàtíyà wàlọ́ alùpọ̀ màhàbíyà so ẹ̀rí ọkàn olè yìí tí kò máa wà wà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí tí bá ń wù nínú ọpọlọ àbí nínú làákàyè àbí ìwà tí bá ń wù ìrè èèyàn méjì yẹn ọlọ́run bá wọn sọ fún anú kúrá yìí pé alẹ́bí ìhùn fi ìmọ̀ ìjẹun lórí tó kò ní sájì lé ẹ̀rẹ́ lómi tó sọ pé ọmọ tí ti kọ́mọ̀ jù ẹ̀ ẹ̀ sì máa rẹ́ lómi ní wọn tí ó gbà yìí pé àjíǹde ń bẹ ẹ̀ ṣùgbọ́n òun rò pé ọlọ́run wá jí òun dìde bó ṣe wà yìí á rí bẹ́ẹ̀ nù wọn ọlọ́run bá ń sọ wípé kálá sọ̀yà àdàmúùn bí wọ́n ti ń rò pé òde ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ wá jí wọn wọ́n ń bọ̀ wá nímọ̀ sí wípé a àlìkìyàmọ̀ mọ̀rí ọmọ tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n lásìkò wo lásìkò tí ti bọ́ sọ̀rọ̀ ike pé ike tí wọ́n bá láwọn òní nígbà náà kò sáǹfààní bẹ̀rẹ̀ ọlọ́dàkù mọ̀jọ̀ ẹ̀jẹ̀ yìí nígbà bá fẹ́ kú láti onígbàgbọ́ òdodo mọ̀tẹ̀tù abẹ́ o àwọn èèyàn kan nígbà tí wọ́n bá fojú kan yóò mọ̀ sí ah, àwọn ọlọ́run sọ tíra ọlọ́run sọ àbá ń sọ ajẹ́ pé ṣùgbọ́n yìí máa ń tí sọ pé kó àdámù

tí è bá ṣe pé àwọn náà tó dúrí á fẹ́ ẹ̀mí pé á ṣe ẹnìkan ti ń bẹ̀tọ́ lágbà lórí àwọn òkè yìí alákọ̀ọ́kọ́ ọlọ́run ní alam naj'alil arda la dá àtúwá tẹ kọ́rọ̀ fún láti mọ̀ inú gbogbo agbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́jẹ́ pé bá a ti pọ̀ tó sa alágbára ká dáyé yé pẹ̀ sa alágbára ká kó yé pẹ̀ jọ owó ń gbà lórí àyè kankan láti lè kan síbi ìgbà ẹ̀wò owó tá ń ná ọlọ́ọ̀bọ àlejò ọlá wọ́n wá sọ pé dáàbì kan lọ forí rò lọ́bi tá ká lè bá àti di ilẹ̀ ẹlẹ́yẹ kó lè jẹ́ pé a lè máa rìn lórí ẹ̀ ẹ̀wò ọlọ́ni alámẹ́jẹ́ ńlá ilẹ̀ tá láti kékeré máa rí wọ́n ti dé bàálà àwòtáadá ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni àwa àwọn òkè a ti ṣe ìkàn fún ilẹ̀ tá fi ọmọ mi pẹ̀lú yín ọlọ́run sàlàyé ẹnu mi lọ́nà àrà tó òkè tó ń ṣe kalẹ̀ òun fi mú ilẹ̀ láti mi pẹ̀lú ni ti tóbi ọlọ́run wọ́n àjà àwa dáyé lápò àtàbò tó jẹ́ pé bọ́ọ̀bá lábo ní ń wù ọ́ tọ́lọ̀ ọba ọba ṣe fún ọ òsìn tó ṣe bọ́ọ̀bá lápò ní ń wù ọ́ tọ́lọ̀ ọba ṣe fún ọ òsìn tó ṣe bọ́ọ̀bá lápò àtàbò lọ ń fẹ́ tọ́lọ̀ ọba ṣe fún ọ òsìn tó ṣe ẹwù ọlọ́run tó dá yín lákọ̀ọ́kọ́ lóyìí ṣe ní oríṣi méjì akọ àtàbò iná lágbára kó tún jí yín dé wàjá ànà nawmakum subata ọlọ́run ní oorun yín táàmù kùn ilé ayé tí bá gbára àwọ̀ ọlọ́run a sì ṣe é ní ìsinmi fún yín tó bá di ọ̀rẹ̀ ìyẹ́rẹ̀ ìyẹ́rẹ̀ ìyẹ́rẹ̀ jẹ́ ń sùn díẹ̀ nígbà bá tún sùn díẹ̀ òkun ní wájà ánà lẹ́yìn lálibàtà àwa láti òru yín láti ní bíbò àtìrí fún yín tí ó mọ̀ sí òkun bólẹ̀ wájà ánà nàhárà màáṣà a ṣe ọ̀sán ní àsìkò tẹ́ẹ̀mọ̀ wájà ẹ̀mú káàkiri tẹ́ẹ̀mọ̀ rí nàríra yín ẹwọ gbogbo lámpù gbogbo gílóòbù ayé pátápátá tá a bá kàn kalẹ̀ lẹ́ẹ̀kan náà tó tó gílóòbù tọ́lọ̀ ọjọ́ yọkan òun náà ni òòrùn sọ́lágbára àtòrùn sọ́lágbára àdájí rẹ̀ sọ́lágbára ìdákanu mẹ́wàá ìmọ̀lẹ́ òrùn ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run ata àtẹlẹ́ ìyá lè jíyìn lè tí ò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run sọ wípé wọ́n bá ní iná fọ́nkọ̀kùn sábẹ́ à ń ṣe dáadáa àjà méje sánmà méje tó lè a ti ń gbìyànjú tó tà ń lo òkè tá ń lo sọ́fíìsì kò sí àwọn ìbò òsì ìdèlè tó tún wà òde sánmà ẹwọ ti tóbi ọlọ kò sẹ́ni kẹsàn-án tó kò sí bí sánmà àkọ́kọ́ sánmà àkọ́kọ́ láti wú lọ́ọ̀rẹ́ láti òtọ́lọ́ bá fẹ́ kárí àsìkò tí ọba fẹ́ rí ẹ̀sùn bí lásán láàmà wò áwà àrókò sánmà ẹwọ ti tóbi ọlọ ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá sọ pé wàjà á nà sàrájà wàhájà àwọn ọlọ́run la ṣe àtùpà ẹyọ kan ṣoṣo tí ń ṣe ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ lágbára oná lòrùn wà ń zálìnà nínà mọ̀ṣọ̀rọ̀ ti máa ń tẹ̀jáàjà àwọn ọlọ́run bá lè kí ọlá ńlá ń sọ̀kalẹ̀ fún yín àwọn omi tí ń tira wọn lọ́kàn kan látara ẹ̀ṣújò ọlọ́run ní agbára wa ni ẹnu àyà kan ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa bẹ̀yẹ̀ pé à ń sọ omi kalẹ̀ láti sàn náà tó ṣe é pé wọ̀mọ́ láti tó ń lọ́kùn òkè láti ní. tẹ́ ẹ bá kó gbogbo gbogbo ayé jọ àti bàtí ayé èdè kankan èdè òwe tòwé yóò tún ju ìfẹ́ ẹ̀pọn lọ ẹ̀wò tó tóbi ọlọ́run títà tó bá ti dà á lẹ́wọ̀ ó ní nǹkan tó ní òtún ṣe lára alẹ̀ ó ní tí ó tún ṣe lára nǹkan ọ̀gbìn ó ní tí ó lára kànga àti bọ́ọ̀rù àti gbogbo nǹkan tó ń ṣe látara látara alẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ní àwa là ń sọ kalẹ̀ fún yín lè lókùnrin dàbí ìhábà wọlé báàtà omi yìí a fi ìjọ èso àti irúgbìn irúgbìn àwọn ewébẹ̀ àti ìkẹ́ èso àfi ìjọ wọn jáde ọjà náà ti ní àjùbàbà àwọn ọgbà kókó tí ó sì lura wọn lọ́kànkàn àwọn náà ilẹ̀ à ń ṣe látara òjò yìí ọlọ́run ti wá dá kọ̀ọ̀kan mẹ́sàn-án ipe òun tó òun lágbára lórí àwọn nǹkan yìí òun lágbára lórí jíjí àwọn ọmọ ìlú ìwọ̀n dìde ọlọ́run tó wá sọ pé inna yawmal fasli ka'anna miqata ìjọta tó ń péyà láàrin òdodo àti rọ àti tí ìṣe tiẹ̀ ṣùgbọ́n wọ́n gbé mọ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ náà báyọ ìjọ náà ń bọ̀ ọlọ́run fi sọ fún ayé pé àjíǹde ọ̀gbọ́dọ̀ mọ́ tẹ̀lẹ̀ ètò rú mọ́ra wọn ti pọ̀ jù nílé ayé ọlọ́run wá fi àsìkò sí tí ó sàlàyé gbogbo ẹ̀ yéké yéké fún kálukú tí kálukú wọ́n gbẹ̀sán tẹ́ rẹ̀ tó bá ti inna yawmal husni kana miqata ọjọ́ tí ọlọ́run bó so pé aláàrin rọ́ àti òdodo ó ti ní àsìkò lọ́dọ̀ ọlọ́run tásìkò ní ọba tó kò ní wá ṣùgbọ́n tásìkò ọba tí ìtò ọmọ ẹ̀dẹ́ ìdílé lè mọ ẹja mú káàkiri ẹni tó lòun tó gbá òun táwo òun lágbára báyìí òun tó nígbà tá a ti kókó èdè tí kú bá fi dé báyìí yóò sọ bí ó pè bí ọmọ ike tí ò lè lágbára kankan mọ́ àsìkò tí ọ̀wá sí ìdéhùn ká lò ó dáadáa ká mọ́ jọra wa lójú ká mọ́ kò sí ọwọ́ àwọn káàfì yìí tí wọ́n nígbàgbọ́ ń pa ọjọ́ àjíǹde ọlọ́run bá sọ pé ní ọjọ́ àjíǹde yìí yàwó ọmọ yorùbá kòkò sóòrò ọjọ́ tí wọ́n fẹ́ fòfò sínú ìwónìí

ní ẹ̀bá tó súnmọ́ yóò tún jìnà sí ní ẹ̀bá tó súnmọ́ yóò gbé orí kankan lẹ̀ àwọn òkè tẹ́ ẹ ti mọ ju ìwòjú wo yẹ yọ wá dá sí ìwòjú mọ ẹ̀ sí tẹ̀lẹ̀ gbogbo ilẹ̀ wà fúláàtì lọ ọlọ́ni ilẹ̀ jáde nàmà káàdà ti mẹ́rin sọ ọ̀dà dájájú náà jáde nàmà ọmọ rẹ̀ kí àwọn káfìrí lè tọ́ ìrànà ààbà ibẹ̀ ni

àwọn káàkiri tí wọ́n bá wà nínú náà yẹn o ní tọ́ títùtù kankan wò ní tọ́wò bẹ́ẹ̀ náà ni tí ọ̀rẹ́ wọn ló gbẹ náà kò ní sí fún wọn ilẹ̀ àní ìmọ̀ wọ́gbàsá ọ̀ táwọn mẹ̀láìkà bá tún wá fẹ́ mú nǹkan kan fún wọn ní pé kò burú bẹ́ẹ̀ ṣe kígbe tó yìí ẹgbà tí ọ̀rẹ́ yìí lẹ́kún wọ́n kù wọ́n lẹ́fẹ̀ẹ́ ni omi gbóná àti ètùtù àwọn oníwẹ̀dẹ̀ ni wọ́n wà fún wọn gbé fún wọn

tọ́jà pé yóò ṣe kò ń gẹ́ iṣẹ́ tí wọ́n ṣe innahum kanu la yarjuna hisaba àwọn náà ń gbélé ayé wọn ò retí pé ẹ̀sán kankan wà lórí iṣẹ́ táwọn ń ṣe. wa kazzabu bi ayatina kizzaba gbogbo àyà wa ohun àmì tí wọ́n fi mọ̀ pé àwọ̀ ọlọ́ọ̀ba tó ń bẹni kó wọ́n sì fi mọ̀ pé alágbára lórí àjíǹde tá a ti kà lọ sókè yẹn gbogbo ẹ̀yàn fi rán إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا ọlọ́run ní gbogbo nǹkan pátá àwọn ọlọ́run bá ti ṣe ìṣirò rẹ̀ o a ti ṣe ìṣirò rẹ̀ o fàbùkù fàlànàzí ilẹ̀kùn ìlà àdàbà ọlọ́run ní ọwọ́ náà máa sọ fáwọn káàbì wípé ẹ máa tọ́ ìgbà náà ẹ máa jẹ́ sàn-án sàn-án kò sí káàkà lè kúrò ní bẹ̀ àti ìyá ọlọ́run ọlọ́dà fún mọ́tà àtọwà kò ní ìyá iná o mọ́jà wọ́bẹ̀ o wọlá tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ hàzà wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam alhamdulillahi wa kafa wa wa salamu ala والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فمواصلة لما تقدم قال الله تعالى إن للمتقين مفازا ní ìtẹ̀síwájú lórí tó ti sọ́wájú ọlọ́run bá lè tẹ̀lá sọ fún ayé pé dájúdájú ààyè ìjèrè ọ̀n bẹ fún àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run jíjèrè náà ní pé kọ́wé èèyàn ọ̀tọ̀ tí ń fẹ́ kọjá pé nǹkan díẹ̀ nìyẹn ṣe kọ́wá bí ń tọ́pọ̀ fi ń jèrè nìyẹn innal muttaqina mafaza àyè táwọn t'i tí wọ́n ti rí èrè jẹ lórí iṣẹ́ wọn ọlọ́run ti wà létí ìkálẹ̀ fún wọn àdá ìkọwà ànáàbà ọlọ́ọ̀bà si yóò ṣe ọgbà oríṣiríṣi fún wọn àti èso inab tí wọ́n máa jẹ wákàwá ibà àtọ̀rà àbà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé tọ́jẹ́ pé ọjọ́ orí wọn ó súnmọ́ra wọn ọlọ́run ti pálí sílẹ̀ fún àwọn lọ́kùnrin bẹ́ẹ̀ náà ni àwọn múmìnì lóbìnrin wọ́n mọ̀ jẹ́ ìyàwó fún ọkọ wọn nígbà jẹ́nà torí ẹ̀rọ fẹ́ pé kí múmìnì ọkùnrin kọ́ sẹ̀sà dáadáa lórí ìyàwó tó bá fẹ́ kọjá tí wọ́n jọ Islam dáadáa tí wọ́n jẹjọ́ ọkọ àtayá nínú àjẹ́nà bẹ́ẹ̀ náà ni lóbìnrin kọ́ tó bá ọlọ́ọ̀bá àlekọ́lá sọ fún wa yìí pé wà ká àsàǹdì ha kọ̀ ìpè tí wọ́n fi máa mú oríṣiríṣi nǹkan mímu tọ́lọ̀ ń kalẹ́ sí ilẹ̀ fún ọ tí ó sì mọ fọ́fọ́ fọ́n gbogbo ìgbà tí ò ní jẹ́ àmúkù tí ò ní jẹ́ àbọ̀ ọlọ́ọ̀bá ti kalẹ́ sí ilẹ̀ sùn náà jẹ́ náà láàyè sùnmọ̀rún ọ̀rọ̀ ọba ti ẹ̀ orin kan ni wọ́n ń kọ́ orí burúkú òṣèjì ọ̀tẹ́jọ́ ọmọ gbọmọ ńlá jẹ́nà ọlọ́run bá sọ pé jaza amẹ́rọ̀bíkà àtọ̀ alìkìtàbà ilé ọjẹ́ ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run lórí iṣẹ́ tí wọ́n ṣe ó sì jẹ́ oore látọ̀dọ̀ ọlọ́run lórí iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀sán ni lórí pé ó ṣe dáadáa ẹni tí ò jẹ́ náà sí tí ó dáa ju iṣẹ́ rẹ lọ torípé ànábì wa sallallahu alaihi wasallam ó ti ó ti ṣàlàyé ẹ̀ fún wa nínú hadithi rẹ̀ ipe ẹnìkan kò ní wá ìjẹ́nà àti pẹ̀lú àwọn ọlọ́run kọ́mọ́rù pé iṣẹ́ rẹ̀ nìkan ní ìgbé wa ìjẹ́nà àwọn tàbí sọ pé àti wọn náà olóòtú náà ilá ń yẹ tàbí mọ́ta ní rabbi bi rahmatin minhu ìní ọbẹ̀rẹ̀ rẹ o iṣẹ́ tí ò ní ẹbọ nínú tí ti lè kú lórí ẹ̀ ó ti jèrè ayé ó jèrè ṣùgbọ́n ọwọ́ á ń tí ìrùn jáwọ́ lọ ọ̀dọ̀ mọ́kà ọdọọdún ọdọ múra gbogbo Ramadan ẹ̀bẹ̀ wà nínú nítòsí ìyá rẹ yóò jù akáàbì lọ torí pé ni ọlọ́run sọ pé náà fi àwọn tí a bá jẹ́ pé bí a ṣe ń sin náà ni a ń sin ìjọba ìrẹ́lẹ̀ ọlọ́run ìsàlẹ̀sàlẹ̀ tó gbé jù náà lọ́lọ́run fún ọtí láti ìyá lọ ọlọ́dà ọjà wò orí bẹ́ẹ̀ gbogbo ẹ̀rù tá a bá rí ká máa jì tàwùsí ìlú ní kọ́ sáájú tàwùsí ìlú ní kọ́ sáájú tó dàbí à ń jẹ́ èèyàn táìsàn ń ṣe èèyàn tí gbogbo oríṣiríṣi tí ọ̀dà ń ṣe èèyàn tí ìmọ̀ọ́nì rẹ bá ti dúró pẹ̀lú ọlọ́run òjèrè ilé ayé òjèrè àlùfíà wọn ṣùgbọ́n tó wá ti lè jẹ kọ́rùn-ún kẹ́kọ̀ọ́ kò mú nira tí ti ọ́ kú ó tù wá tù á jẹ́ ìyàpọ̀mọ́ fún òfin ìpín bọ̀bá níwájú ọlọ́ torí ẹ̀ jẹ́ káyà máa sọ́ra sí káyà máa sọ́ra sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ìmọ̀ ni wọ́n kéré ibi tí a máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ kọjá ọkàn wọn fúyẹ́ ṣùgbọ́n tọ́kùnrin bá ti gbóòdù ọkùnrin tọ́tọ́ obìnrin sọ́nà tàùsíìdù yóò dòrí ilé fún yóò sì dòrí náà nọ́mbà bá ti di pé

ló ń ní sọ́mà àtilẹ̀ àti gbogbo tó wà láàrin méjèèjì òun jẹ́ aláàánú tó ṣe pé láàyè mẹ́kú náà nínú oṣù tọ́ọ̀bà kò sẹ́nìkan tí ó gbóyà tí ó gbóyà wọn ẹni rẹ́kọ̀ onílé sọ̀rọ̀ náà màláìkà náà àfẹ́tọ́nà ọba aláàánú bá yọ̀ǹda fún ọ̀rọ̀ déédéé ni ó sì sọ zalika al-yawmul haqq ọjọ́ òdodo lọ́jọ́ yìí faman sha'a ittakhadha ila rabbihi fún wa ní ìtẹ́ ṣe táàbì bá wọn lọ́dọ̀ ọlọ́run inna anzarnakum adaban qariba ọlọ́láwọ̀ ọlọ́run àǹtílẹ̀ fún yín ká ìyàtọ̀ tó súnmọ́

ọlọ́njẹ́ ọ̀dá o ọlọ́njẹ́ ọ̀dá o ọ̀là àtútóbi ọlọ́wọ́ lánàá rẹ̀ ọlọ́ba àlekọ́ láfẹ́ yìí pé ìyá tó súnmọ́ yẹn a mọ̀ ń kílọ̀ ẹ̀ fún yín ọjọ́ tó ṣe pé yàǹdóró lùmọ́rù máa kọ́ dànù sí ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀ọ̀kan yóò rí iṣẹ́ tó ti ṣe síwájú tí ò ní lábòsínú àmàláìkọ̀ nínú ẹ̀wọ̀n sí yóò kọ́ ha sí ní pé ha máa lè ha dàlè kìtà láàyò gáájú sọ̀dúnrírà tán wọlé àtẹ̀dírà tán ilà àkọ́ha irú ìwé wo làwọn màláìkà agbówáyé lágbára tí mo wá lójú sẹ́gbẹ́ kan tí mo yé musu wọ́n ìsìn kan bẹ̀ kátó wá tó tó ní bùdídì tí ń sọ fún gbogbo ní wọ́n kọ́ ọlọ́ndàkùn kọ́sàánú wa o kọ́sàmójúkò fún wa o káwa náà wá gbìyànjú kọjá pé iṣẹ́ rí sọ pé áà ah! kó o sì jẹ́ gbélé ayé ìfẹ́ tí ó ń tẹ̀ mọ́lẹ̀ kó o sì jẹ́ bẹ́ẹ̀ ń bára kó o mọ́ dé yàn torí pé àwọn tí wọ́n sì fi lò sẹ́wájú ọlọ́run iná ẹ̀ ní èèyàn àti àjẹmọ́ àwọn mọ̀láìkì òní kí o kankan torí káwọn máa fi ìbáàdà lọ ní fún ẹ̀yà kọ́ ọlọ́run lórí àti tọ́ba dùn pa ọ́ àwa tá a ní ẹ̀mí tẹ́sù lè bẹ̀rù àwa iná ẹ̀ la ní ìṣòro wájú ọlọ́run lórí àti àmọ́ àwa tá a tọ́jà pé àbábá wùwà a lè ṣe dáadáa tọ́bá wùwà a lè má ṣe dáadáa tọ́bá wùwà a tọ́bá wùwà a sí ìyọ̀ wa ká máa lọ kí ọ̀sẹ̀ ní ìyọ̀ ọjọ́ ni a ní ẹjọ́ ọlọ́run dáko àti títóbi rẹ bẹ̀rọ àti àánú rẹ bẹ̀rọ ọlọ́run àti wù ọlọ́run já wù rẹ o ọlọ́run já wù rẹ o ọlọ́run já sọ rẹ o ọlọ́run já rí ibi rẹ gbé ká o àtàwa àti àwọn fámìlì wa ọlọ́run dáko kọ́ pa wá pọ̀ sínú ìkẹ́ kọjá fi wà fún àdánù wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ pa wá pọ̀ mọ́ àwọn ẹni rẹ ọlọ́run ìlú wa lórí bó ṣe rí èyí tó ń dá ń bẹ̀ ọlọ́run jẹ́ ọmọ ètò kù bẹ́ẹ̀ káàtó ọlọ́kọ̀ọ́ba amúkó bẹ́ẹ̀ ọ̀wọ́n nǹkan tá a wà ń lẹ̀ ọlọ́ba abutútù láwò ọlọ́ba abutútù láwò ọlọ́mọdé adìkè pèrí kí ọlọ́run ọlọ́dàgbọ́dọ̀ adìkè pèrí kí ọlọ́run torí ìrìn àtọ́wò yìí ó ọlọ́dàgbọ́dọ̀ wa ṣe kó nílùú wa àti gbogbo ìlú àgbáyé àti gbogbo ìlú táwọn mùsùlùmí wà wọlé àti tóbi wọlé àwọn ọmọ rẹ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله